agbára ìhìn rere ìsọjí àti ìsọdọ̀tun ara àti tẹ̀mí nínú èyí tọ́gbọ́n àtìmọ̀ tó ń fẹsẹ̀ gbogbo ayé àtoníkọ̀jìkọ̀ ènìyàn múlẹ̀ nínú òfin ọlọ́run èyí tó mú àlàáfíà gbòòrò níbi gbogbo wà ètò agbára ìhìn la mú wá fún yín látẹnu ìránṣẹ́ rẹ̀ olùṣọ́ àgùntàn ẹ̀ẹ́sì ọlọ́wẹ̀ látijọ́ Christ Gospel Crusaders Mission lẹ́yìn Capital Hotel Ìwó Road Òṣogbo kí ọlọ́run bùkún ọ̀rọ̀ rẹ̀ bí a ṣe ń gbọ́ àmín ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé o fẹ́ràn gbogbo ènìyàn torí kí a lè bọ́ lọ́wọ́ ọ̀tá búburú ni ni o fi rán Jésù Kristi wá sínú ayé a dúpẹ́ nítorí pé o ní agbára láti gba gbogbo ènìyàn kúrò lọ́wọ́ agbára àìrí gbogbo rán ọ̀rọ̀ rẹ jáde nísinsìnyí kí ó sì jẹ́ ìbùkún fún gbogbo wa ní orúkọ Jésù olúwa wa àmín mo wá ń lo àkókò yìí láti sọ̀rọ̀ lórí agbára tí ìhìnrere ní agbára ìhìnrere òun ni agbára èyí tí ọlọ́run rán sí gbogbo ènìyàn nípasẹ̀ ìhìnrere jésù kristi agbára tó wà nínú ọ̀rọ̀ náà èyí tí ó ń mú ìyanu àti onírúurú wá àwọn elédè òyìnbó wípé agbára òun ni okun tàbí agbára èyí tí èèyàn fi ń ṣe àkóso tàbí tó fi ń darí nǹkan agbára ìhìnrere nìkan òun ni ó ní agbára láti pa gbogbo àwọn iṣẹ́ èṣùrun iṣẹ́ ẹ̀ṣẹ̀ nínú ayé àwọn ènìyàn níbi gbogbo agbára ìhìnrere ó ń fi oore ọ̀fẹ́ fún olúkúlùkù ènìyàn tí ó bá gbàgbọ́ nínú Kristi Jésù agbára ìrere sì ń fọ́ gbogbo àpáta àyà ó sì ń yí ọkàn padà ó sì ń mú kí èèyàn kí ó ní ọkàn tí Ọlọ́run fẹ́ agbára ìrere a máa fọ́ àpáta àyà a sì máa fi ọkàn ẹran dípò rẹ̀ ìwé ìzíkẹ́ orí ìkẹrìndínlógójì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n àti ìkẹtàdínlọ́gbọ̀n ó wí pé èmi ó fi ọkàn tuntun fún yín pẹ̀lú ẹ̀mí titun lé èmi ó sì fi sínú yín èmi ó mú ọkàn òkúta kúrò lára yín èmi ó sì fi ọkàn ẹran fún yín ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n èmi ó sì fi ẹ̀mí mi sínú yín èmi ó sì mú kí ẹ máa rìn nínú àṣẹ mi ẹ̀yin ó pa ìdájọ́ mi mọ́ ẹ ó sì máa jẹ ẹ ó sì máa ṣe wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí agbára ìrere bá wọnú ayé ènìyàn yóò mú kí ìfẹ́ ọlọ́run di ohun tí ó tàn ká ọkàn ọmọ ènìyàn yóò sì jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó ṣetán láti pa ọ̀rọ̀ ọlọ́run mọ́ yóò sì máa ṣe é ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n wípé èmi ó sì gbà yín là kúrò nínú àìmọ́ yín gbogbo èmi ó sì pé ọkà wá èmi ó sì mú un pọ̀ sí i èmi kì yóò sì mú ìyàn wá bá yín ohun tí bíi sọ fún wa ni pé tí a bá ti gba agbára ìrere láàyè tí a sì gbà sínú ọkàn wa tí ó fún wa ní ọkàn tuntun ìbùkún ọlọ́run yóò wọlé tọ̀ wá wá bẹ́ẹ̀ ni a ó bọ́ lọ́wọ́ ọ àìní ìyà wàhálà àti onírúurú ohun búburú gbogbo agbára ìrere ó ń ṣe iṣẹ́ abẹ tí kò ṣeé fojú rí lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ yóò kórìíra ẹ̀ṣẹ̀ rẹ gbogbo tí o fẹ́ràn tẹ́lẹ̀ yóò sì fi oore ọ̀fẹ́ fún ọ láti máa bá olúwa rìn agbára yìí sì ni ẹ̀mí ọlọ́run akọ̀wé rẹ̀ pé iye àwọn tí ó gbà á ni ó fi agbára fún láti di ọmọ ọlọ́run àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́ ìwé ìrere johannu orí kìíní ẹsẹ̀ ìkejìlá torí náà nígbà tí agbára ìrere bá ti wọnú ènìyàn yóò di ọmọ ọlọ́run yóò rọ̀ ọ́ lọ́rùn láti bá ọlọ́run rìn yóò sì rọ̀ ọ́ lọ́rùn láti pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run kò ní jẹ́ ìnira fún irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kò ní dàbí òfin àfipámúniṣe nítorí wípé ọlọ́run nípa agbára ìrere ó ń sọni di ẹ̀dá tuntun ìwé róòmù orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlógún níbẹ̀ ni ó ti wí fún wa pé nítorí èmi kò tijú ìrere jésù kristi nítorí agbára ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ fún jù ṣáájú àti fún eléni pẹ̀lú agbára ìhìnrere tí Paul ń sọ nípa rẹ̀ nígbà tí ẹnikẹ́ni bá gba Jésù Kristi Olúwa lé Olúwa àti olùgbàlà rẹ̀ yóò di ọmọ Ọlọ́run lẹ́yìn náà Jésù yóò fún un ní ìsinmi ìbùkún ìwòsàn ìṣẹ́gun bẹ́ẹ̀ ni yóò sì di ẹni tí ó ní iyè àìnípẹ̀kun. ẹnikẹ́ni tí ó bá gba ìrere jésù kristi gbọ́ kí ni ìrere náà àbí jésù fún wa jésù kú nítorí ẹ̀ṣẹ̀ wa ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ láti fi wa àti wípé nípasẹ̀ gbígbà gbọ́ a ó di ènìyàn ọ̀tún a ó sì di ọmọ ọlọ́run torí náà ẹnìkọ̀ọ̀kan wa ni a gbọ́dọ̀ mọ̀ wípé agbára ìhìnrere ni ó ń yí ènìyàn kúrò ní ipò ẹ̀ṣẹ̀ àti ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé tẹ́lẹ̀ yóò sì di ẹ̀dá tuntun nínú Kristi Jésù bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ yóò sì wọnú irú ẹni bẹ́ẹ̀ torí agbára yẹn òun ni ó ń yí ènìyàn padà ọ̀rọ̀ Ọlọ́run ní agbára bíbélì yìí sọ fún wa wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó ní agbára ó mú ju ìdàkídà olójú méjì ogun titi títí dé pínpín ọkàn àti ẹ̀mí ní ìyà nítorí náà agbára ìrere ó ń mú ọkàn ẹ̀ṣẹ̀ kúrò ó sì ń sọ wá di ọmọ ọlọ́run Pọ́ọ̀lù lẹ́yìn ìgbà tí ó bá Jésù Olúwa pàdé ní ojú ọ̀nà Damasku ó kọ ọ̀rọ̀ yìí nípa agbára ẹ̀mí ọlọ́run nínú rẹ̀ ó di ènìyàn ọ̀tọ̀ ó di ẹ̀dá tuntun kò ṣe jàgídíjàgan mọ́ bẹ́ẹ̀ ni kò gbógun ti àwọn ènìyàn mọ́ torí ohun àtijọ́ ó kọjá lọ ohun gbogbo di titun bẹ́ẹ̀ ni Paul ó di ìránṣẹ́ Ọlọ́run alààyè bíbélì wípé bí ẹnikẹ́ni wà wànú Kristi ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ Kọ́ríńtì kejì orí ìkarùn-ún ẹsẹ̀ kẹtàdínlógún agbára ìrere ó mú kí èèyàn búburú kí ó di ènìyàn rere ó ń mú kí alágbèrè kí ó kórìíra àgbèrè rẹ̀ ó ń mú kí onípàṣágà kí ó kórìíra pàṣágà ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí agbára ìrere bá wọnú ayé rẹ̀ lọ ó ń yí ọkàn padà ó ń yí ènìyàn padà ó sì fi ìfẹ́ ọlọ́run sí ni lọ́kàn ẹni tó jẹ́ oníjà tẹ́lẹ̀ nígbà tí agbára ìrere bá wọnú ọkàn rẹ̀ yóò kúrò ní oníjà yóò kórìíra ohun tí à ń pè ní ìjà yóò sì máa fẹ́ràn àwọn ènìyàn yóò di ènìyàn jẹ́jẹ́ èèyàn tí ó jẹ́ ẹni tí ó kórìíra ènìyàn tẹ́lẹ̀ yóò di ẹni tí ó ní ìfẹ́ sí gbogbo ènìyàn ọkọ tàbí aya tí wọ́n kórìíra ara wọn tẹ́lẹ̀ wọ́n fẹ́ràn ara wọn wọ́n sì dárí ara wọn ara wọn bẹ́ẹ̀ ni wọ́n di ènìyàn ọ̀tọ̀ bí mo ti fẹ́ dánu dúró mo fẹ́ kí a kíyèsí ẹnìkan ẹni tí a pe orúkọ rẹ̀ ní sakeu ọkùnrin yìí akọ ìtàn rẹ̀ sínú luke orí kọkàndínlógún sakeu yìí ohun tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí ó rí jésù kristi ó ságun orí igi síkámórè lọ nígbà tí jésù dé ọ̀dọ̀ rẹ̀ jésù wí fún un pé sọ̀kalẹ̀ sakeu lónìí ni ìgbàlá ilé rẹ̀ nígbà tí jésù wọlé sákéù jésù wí fún pé sákéù lónìí ni ìgbàlá wọlé rẹ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbàgbọ́ ohun tí sákéù sọ ni pé bí mo bá fi ọ̀nà èrúgba ohunkóhun lọ́wọ́ ẹnikẹ́ni èmi ó dá a padà ní ìlọ́po mẹ́rin ṣùgbọ́n ìgbàgbọ́ rẹ̀ jésù kristi ó ràn án lọ́wọ́ láti pinnu láti kọ ibi sílẹ̀ àti láti máa ṣe rere torí náà bí mo ti ń dánu dúró mo fẹ́ kí ẹ mọ̀ pé agbára ìrere ó ń yí ayé ènìyàn padà ó sì ń mú kí ènìyàn kí ó di ènìyàn ọ̀tọ̀ ọkàn àpáta kúrò ọkàn ẹran a sì wà ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ lọ́run a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tí o rán sí wa ìyẹn ni agbára ìhìn rere jẹ́ kí ọ̀rọ̀ yìí ráyè nínú ọkàn kọ̀ọ̀kan kí ó sì yí àyà kọ̀ọ̀kan padà kán sì di ọmọ ọlọ́run kán di ẹ̀dá tuntun ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín. agbára ìrere lètò tẹ́ gbọ́tàn un láti ẹnu ìránṣẹ́ rẹ̀ ẹ̀sùn olú ọlọ́wẹ̀ tí í ṣe olùṣọ́ àgbà ìjọ Christ Gospel Crusaders Mission èyí tó kalẹ̀ sẹ́yìn Capital Hotel ìwòrò odò Òṣogbo fún ìtọ́ni tàbí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọ̀rọ̀ náà ẹ pe nọ́mbà yìí zero eight zero three two four double three one eight five tàbí kẹ́ ẹ darapọ̀ mọ́ wa nínú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́jọọjọ́ tuesday láago márùn-ún àbọ̀rọ̀lẹ́ ẹ sì tún lè bá wa jọ́sìn léyìíkéyìí ẹ̀ka àjọ wa tó bá wà lágbègbè yín.